wá kó gbogbo ẹ̀ pátá sínú alukur'an ló fi jẹ́ pé tàbá wá ń wá ìmọ̀nà lónìí níbo láwa lọ́jọ́ mọ́ inú alukur'an ni ọ̀rọ̀ wà á kọ̀ lọ́pẹ́ àkùrù mẹ́mbà tàbá lọ́wọ́ inú jeremaya mùsùlùmí kì ni òun wò ń bẹ̀ ò wá ara yà alukur'an kankan kó tì rárá ọlọ́run sọ báyìí ọ̀rọ̀ bá rí pé mi ò lè rántí ti kur'an yẹn bẹ̀ mo rà ń pé nínú àìsàyà ah mùsùlùmí èyí tọ́lọ́wọ́ bá ń sọ fún wa ń bì láyé ànábì Ìsá àlẹ́sàlá tí ìjìnlẹ̀ ń bẹ tọwọ́ òtí ọwọ́ bàjẹ́ òtí wọ̀ ọlọ́ọ̀bá ni wàá wúdá ọ̀nà mọ̀ ń bẹ́ ń bẹ́ wọ́n bá wọn nígbà ọ̀gá ó tẹ pé alukurani pé pọ̀ ntẹ́ mọ̀ nípa ẹgbẹ́ àwọn ànábì Ọlọ́run tó ṣáájú nínú ìwé ọwọ́ wọn gan kurani ó sọ. So gbogbo táwọn yahudi àtà àwọn nasọ́ra tí wọn ò mọ̀ nípa ànábì ẹ̀yìnsá kùránì ló gbé jáde. wàmọ̀ ìsọ̀tàn lè mú tẹ̀kín. wọ́n kò dá wọ́mọ̀ ìsọ̀tàn lè mú tẹ̀kín. sọ́kọ̀ bá wá rí báyìí àwọn èèyàn mi wà máa sọ wípé ara mùsùlùmí kí ló dé àfi máa sọ̀rọ̀ nípa ànábì wa nìkan tó kó gbogbo àwọn ànábì ọlọ́run láàmú tún sọ̀rọ̀ nípa wọn kí ló kàn wá pẹ̀lú ànábì Ìsá á sọ pé kàn wá torí pé ìgbàgbọ́ nínú ànábì Ìsá nínú orígun ìgbàgbọ́ wa ni nínú tí ó gbé ọ̀rọ̀ àlùjẹ́ náà ni tó o bá ti mọ̀ lọ mọ̀ lónìí mùsùlùmí tí o bá gba Ìsá gbọ́ àlùjẹ́ náà rẹ̀ mì nínú orígun ìgbàgbọ́ wa ni òun ló jẹ́ káwọn amadiya kí wọ́n kọsẹ̀ níbi tó ti tóbi nípa ọ̀rọ̀ ànábì Ìsá ọmọ Mariam aleyhisalatu wasalam. ibi tó lágbára náà ti lọ kọsẹ̀ torí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí a fa wa Ubadah bunu Samit tí wọ́n gbà wá ani anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man shahida ẹnikẹ́ni tó bá jẹ́rìí allah ilaha illallah igbe kò sọ́ni kankan tí jọ́sìn tọ́sí àfọlọ́n wahdahu la sharika lah gbogbo ẹni tó bá jẹ́rìí pé kò sọ́ni kankan tí jọ́sìn tọ́sí àfọlọ́hún pọ́lọ́hún tó nígbàgbọ́ pọ́lọ́hún ọba olórogún wa anna muhammadan tó nítorí òun sì jẹ́rìí ìgbàgbọ́ òdodo ipa anabi wa muhammad sallallahu alayhi wa sallam abduhu ẹrú sí ọlọ́run ni kì í sọ ọmọ ọlọ́run wa rasuluhu tó sì jẹ́rìí pé jíṣẹ́ ọlọ́run lànàbì ń ṣe ìyẹn nìkan kọ́ anabi ni wa anna Isa tó nítorí sì nígbàgbọ́ ipò dájúdájú Isa ọmọ mariam abdullahi ẹrúsìn ọlọ́run ọba ní í ṣe wàrọ̀súlùfù tó sì nígbàgbọ́ wípé òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe nínú àwọn àlùmọ̀ rẹ̀ ni o tó o sì tún nígbàgbọ́ pé tí ọlọ́run ọba gbólóhùn tó di Isa ọmọ Mariana gbólóhùn kan ni tó nígbàgbọ́ wípé gbólóhùn lòdì kì í ṣe àtọ̀ mùsùlùmí gbúdọ̀ alkọ́ha ilá mẹ́ríàmà kó o nígbàgbọ́ wípé gbólóhùn yìí ọlọ́run ọba sọ gbólóhùn yìí sára mẹ́ríàmà ni kì í ṣe pọ́kùnrin kankan ló súnmọ́ mẹ́ríàmà mùsùlùmí gbúdọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ wàrú mímíwù ó sì gbúdọ̀ nígbàgbọ́ wípé anábì ẹyin sáyẹn ẹ̀mí látọ̀dọ̀ ọlọ́run ọba ni kì í ṣe pẹ́ẹ́mí èṣù ọlọ́run ọba ló fẹ́ sí i lára ọgbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ wàlìjánẹ́tì hakùn ká nígbàgbọ́ pé òdodo làlùjánnà wà náírù hàk ká sì nígbàgbọ́ pé iná òdodo ni kò sí rọ́ńbẹ̀ ànábìlẹ̀ ẹni tó bá lè gba ìgbàgbọ́ yìí tó gbà á dáadáa tó yẹ adkhala Allahu al-janna ala ma kana min al-amal ànábì ní ọlọ́run òfò onítàn wọ kódà káwọn kùdìẹ̀kùdìẹ̀ nínú ìwà ẹ̀ṣẹ̀ kó sì wà lọ́wọ́ ẹ̀ ọlọ́run òfò àlùjánnà jàmáà àwa rí bẹ́ẹ̀ pé odidi ni ìgbàgbọ́ nínú isa ọmọ mọ́ríyámà fáwọn mùsùlùmí mùsùlùmí kan ò gbúdọ̀ fẹnu àbùkù ká ànábì Ìsá mùsùlùmí tó bá fẹnu ká àbùkù ká ànábì Ìsá onítọ̀hún kì í ṣe mùsùlùmí gidi kò sì nímọ̀ nípa ẹ̀sìn tó lóun ń ṣe wọ́n á torí pẹ́ni tí ó ṣe mùsùlùmí ọ̀ṣọ́ àìda sànàbì wọn náà wá ní ànábì Ìsá àti náà rádàràdà subhanallah ìwé ògbúdọ̀ sọ torí pé ànábì Isa ànábì wa ni àyànfẹ́ ọlọ́run ni ààyò ọlọ́run ni ẹni tọ́lọ́run ọba fi wíwáyé rẹ̀ dára ẹni tọ́lọ́run ọba fi gbígbé gòkè rẹ̀ dára sísọ̀kalẹ̀ rẹ̀ tọ́lọ́run ọba tún ṣe lè mọ̀ ìyẹn ló rú àwọn nàṣọ́ra Christian oru wọn lójú àwọn amadíyà náà ó dàrú mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́n ọba fẹ́ ọ̀nà màá wá lórí ọmọ ìsọ ọmọ mọ́ríàmà ó láàbùrú pé nínú wa ó yẹ ká sọ̀rọ̀ lórí ẹ̀ ká má bàa wá máa ṣì ìgbàgbọ́ mú tó dé mùsùlùmí mi tẹ bá dárúkọ ànábì ìsá létí ẹ̀ yóò lè wò fẹ́ gbọ́ ìsá kí ló ń jẹ bẹ́ẹ̀ yóò lè wò fẹ́ gbọ́ àìnígbàgbọ́ kódà nínú tí ó gbé ọwọ́ àlùjẹ́ náà òun náà ni gẹ́gẹ́ ànábì ṣe sọ pé kó gbà wípé ìsá ọmọ mọ́ríàmà kò ní bàbá o gbúdọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ tí mùsùlùmí kan bá wá ń sọ wípé irọ́ ni wọ́n ń pa ẹ má dá wọn lóhùn joseph gbẹ́nàgbẹ́nà ní bàbá ẹ̀ mùsùlùmí ò gbúdọ̀ sọ bẹ́ẹ̀ ta ni jẹ́ joseph gbẹ́nàgbẹ́nà láti bo yàrá pé joseph gbẹ́nàgbẹ́nà ni nínú alukur'an èéṣe tọ́lọ́wọ́n bá fi ń ṣe àfitì isa sí yẹ ẹ̀ ọlọ́wọ́n máa pè ní isa ọmọ mẹ́ríyàmà ṣèbí tá bá bí ni bàbá ẹni náà máa fi ní tì í sí. ìbáṣepọ̀ lọ́hún náà fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé isa ní bàbá mi ó kọ bàbá rẹ̀ lọ́wọ́ ọba fi máa pé nínú alukuran látòkè délẹ̀ ìjọba ọba ọmọ sọ ni ẹ̀yin sá ọmọ Mariam ẹ̀yin sá ọmọ Mariam ẹ̀yin sá ọmọ Mariam nítorí wípé kò ní bàbá ìbáṣepọ̀ lọ́wọ́ ni bàbá ẹ̀ ni ọlọ́wọ́ ọba máa sọ pé ẹ̀yin sá ibùnú láì ẹ̀yin sá ibùnú láì lọ́wọ́ ọba máa sọ ṣùgbọ́n lọ́wọ́ ọba ń sọ wípé ẹyin sá ọmọ mẹ́ríyàmà nígbà tá a ti rí bàbá tá a fi ọ́ tì sí òun ọ̀dà wa máa jókòó ọ̀yá ẹ ibnu ummihi ọmọ ọ̀yá ẹ. ilé òsì jábùkù fún nítorí bọ́lá wọn bá ṣe ní kìtì ẹ̀ ó wáyé nìyẹn lóbi jẹ́ pé lọ Yorùbá téèyàn bá rí obìnrin kan nínú ilé téèyàn wá rọ ọmọ ìjọba ah, ọmọ ọ̀yá ẹ̀ ohun tó jọ ìwé ẹbí kìíní tó bá ti ń tẹnu mọ́rọ̀ yẹn pọ̀ ọmọ ayé ọmọ ayé àwọn àgbàlagbà tó bá ń bọ́nu lé wọ́n sọ pé ọ̀rọ̀ ajúwe bàbá tó bí fún. ló fi jẹ́ pé Yorùbá ó lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀sìn àwọn òun mọ́ dìlà láti àmọ́ tí gbólóhùn kọ̀ọ̀kan máa tú nígbà tá a sì gbé Yorùbá abalẹ̀ ilé èbó náà ni a tún kó síbẹ̀ alẹ́ bọ̀dì house láti bọ̀dì house bọ́ yunifásitì ẹni tí o gbédè rẹ̀ ẹrú ni gbogbo ẹnikẹ́ni tó béèrè ọba ti yé torúpọ̀tọ̀ ni bá a ṣe ń sọ yìí èdè tó wá máa ń nítumọ̀ ní Yorùbá fún máa ń sọ pé pẹ̀lẹ́ ó lákọ ó lábo òwe ni ẹlòmíín bẹ wọn máa bú ọ báyìí ó sì rò pé wọ́n yín ọ ni wọ́n sì máa yín ẹlòmíín yóò sì fà kíkọ́ pé wọ́n ń bú òun ni nígbà tí bí òye lóòótọ́ tó tọ́ba arábìnrin kan tọ́ba ẹgbẹ́ ọmọ ẹ̀yẹ ọmọ ẹ̀yẹ ọmọ ẹ̀yẹ à tọ́ba ti ń pọ̀ ọ́ jù àwọn àgbàlagbà tí wọ́n lóye ọ̀rọ̀ yẹn yé wọn wọ́n wàá sọ ọ̀rọ̀ wa sì júwe bàbá tó bu fún tọ́ba ti di wípé ọ̀rọ̀ bàbá tí bímọ fún òun lójútùú náà máa ń ṣàfitì ọmọ sọ́dọ̀ ìyá ẹ̀ ìdúnnìyà tọ́lá ọba náà fi ń sọ wípé Isa ibnu Maryam ibnu Maryam ọmọ Maryam àṣẹ sàfihàn sọ́dọ̀ bàbá ẹ̀ tó bá yẹ pé gbẹ́nàgbẹ́nà kan ní bàbá ẹ̀ torí báwọn Yahudi wọ́n lọ́mọ àlè ni wọ́n lẹ́nìkan ló fún lóyún bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ ọlọ́run wa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ yẹn lẹ ó sọ fún wa ní yékéyéké nù al-Qur'an wadhkur fi kitabi Maryam idh intabazat وادخل في كتاب مريم إذ انتبذت من أهلها إذ انتبذت من أهلها مكانا شرقيا مكانا شرقيا ọlọ́wọ́ bá nínú sùwàtú Maryam aya wo ní bẹ́ aya sixteen aya sixteen ọlọ́wọ́ bá sọ gbogbo àṣírí lórí ọ̀rọ̀ bí sọ̀rọ̀ Maryam ṣe wáyé tẹ́ẹ̀ lè rí inú gbogbo òwe míì ìdí nìyẹn tá a fi mọ̀ pé kùránì ló gbé gbogbo ẹ̀ jáde tẹnìkan láwọn ń sọ̀rọ̀ Ìsá ọmọ mẹ́ríàmà wọ́n mọ̀ tọ kùránì lẹ́yìn nípa ìtàn bí Ìsá ṣe wáyé ọlọ́run bá ní wàdìkúrú fi kìtà. wàdìkúrú fi kìtà bì mẹ́ríàm. ọlọ́run bá ní ànábì wàdìkúrú fi kìtà bì wàdìkúrú mẹ́ríàmà fi kìtà bì torí pé kìtàbí àti mọ́ríà kì í ṣe mọ̀dẹ́fù wà mọ̀dẹ́fù yìí lórí kì í ṣe ìwé mariama torí pé lọ́wọ́ òfìwé kàkà rẹ̀ sí mọ́ríàmà. wàzùkúr mọ́ríàmà fílíkì tábì lọ́ọ̀kà nípa mọ́ríàmà nínú àwọn ọ̀rọ̀. tọ́lá rẹ̀ tẹ̀lé pé sọ fún wa bó ṣe. torí nígbà tí gbogbo yìí ò sí ń bẹ ó ń bẹ ń bẹ gbàmí tọ́lá sọ̀tàn ní ilẹ̀ nù kùrán ọlọ́run ní àwa ń sọ tó ṣẹlẹ̀ fún ọ nìyẹn ò sí ń bẹ̀ ẹ rí i pé tọrọ bá pọn ọ̀rọ̀ nínú ìtàn nínú ẹbí wọn ni ẹ lọ wá àgbà ẹni tó dàgbà jù nínú ẹbí òní kó sọ̀tàn bẹ́ẹ̀ni ká bá wá ń sọ tàbí wá sọ tó bá wá ń sọ àgbàlagbà wá sọ pé àà kí ni ìwọ ọwọ́ alẹ́ sẹ̀tọ̀ ni bàbá tiẹ̀ nígbà náà ní òbí bí wọn kọ́ dàkẹ́ ẹ̀gbẹ́sẹ̀ wọn bọ̀ tán ni ọjọ́ pípẹ́ a fi máa ń nífọ̀kànbalẹ̀ lórí ipa afẹ́ gbọ́tàn lẹ́nu àgbàlagbà yóò àmọ́ sọ pé nígbà ọba báyìí ọba kẹẹ̀ẹ́dógún síbi tá a wà yìí yóò àmọ́ sọ yóò máa sọ àṣì ń lè gbà yàn nítorí pé káyọ̀ ìyẹ́ wà ń bò ń gbà náà. bẹ́ẹ̀ ni ṣe wáá wulẹ̀ kọ́ dàgbà tó sẹ́nìkan dàgbà tó lọ́hún lóbi jẹ́ pé ìtàn tó lọ́hún bá sọ onìkan ni ò lálébù ọlọ́run ọba ní ọjọ́ kí n sọ tán bọ́rọ̀ Maryam ṣe jẹ́ àtọ̀nà tó gbà bímọ ìrìn tábàdàt nínú ahàlò rẹ̀. tábàdàt nínú ahàlò rẹ̀ kàlẹ́ ṣáìpé ẹ̀yà. ọ̀rọ̀ nígbà tí Maryam ìrìn tábàdàt nígbà tó ta kété sáwọn èèyàn ẹ̀ nígbà tó rí ọlọ́mọge ni ṣùgbọ́n jẹ́ nìkan tó sọ abẹ́ ẹ̀ náà fi máa ń pè ní Maryam alibatulu alibatui ní èdè lágbára náà lóbìnrin tó sọ abẹ́ rẹ̀ àwọn bàbá wa máa ń pè ní batili àwọn obìnrin kan ní batili alakẹ batulu mariam ló ń jẹ́ batulu wọ́n máa ń pè fatima ní sara gbogbo fatima wọ́n máa ń pè ní fatima tu zahara mariam wọ́n ń pè ní batul mariam yìí ó jẹ́ ọmọ tó sọ abẹ́ rẹ̀ ó sì jẹ́ ẹni tó fẹ́ràn kó ń máa dá wà láti lè máa sin lọ́run níbi táwọn èèyàn bá wà pọ̀ sí ó máa ń kúrò ńbẹ̀ yóò lọ dá dúró síbi kan ìyìnbábájá tí mímu àlè àmàkà iṣẹ́ òfẹ́ ìyá. ọ̀lọ́ takété sí agbègbè ibùyọ oòrùn nínú ìlú ibi tí wọ́n wà ó takété kò ní dóńbi táwọn èèyàn wà yóò lọ máa sin lọ́run. pàtàkọ́lá tí mi ń dú رسوله إجابة ووقفت فأرسلنا إليها روحنا Maryam tó bá wá ta kété síbi táwọn èèyàn wà yóò tó wá fi nǹkan kan sí gàgá kẹ́nìkankan má lè wá síbi tó wà kó bá a lè máa sin lọ́run nítorí ntọ́lọ́run fẹ́ kó bá ti ń jẹ́ kí àwọn ìmọ̀ ó ṣẹlẹ̀ látàrẹ̀ nígbà tó ti wà ń kékeré tó ń bẹ lọ́dọ̀ anabi Zakariya torípa anabi Zakariya ló tọ́ òun ló gbà á tọ́ ìgbà tí Zakariya ń gbà á tọ́ tó bá dọ́dọ̀ rẹ̀ yóò fà máa bó oúnjẹ oúnjẹ tí ò gbé bẹ̀ yóò máa balọ́dọ̀ Mariam yóò àmọ́ abẹ́ ìfowó Mariam níbo lóúnjẹ yìí ti wá ana alákẹ́ ága níbo ló ti rélè yóò ní ọlọ́run náà ló fún mi ìyẹn ti ń bẹ lára Mariam láti kékeré ìyẹn náà ló wá ń bẹ lára rẹ̀ débi pé yóò wá ta kété síbi táwọn èèyàn bá wà yóò lè máa ṣe lẹ́hun yóò tún fi gàgá síbẹ̀. فأرسلنا إليها روحنا ọlọ́wọ́ bá ní wá arsalna ilayha ruhana ọlọ́wọ́ wá nígbà tá a fẹ́ kó bímọ láì lọ́kọ فأرسلنا إليها روحنا ruhana òun náà ni mọ́lẹ́kù Jibril ọlọ́wọ́ bá ní àwa rán sí i kó lọ bá ṣùgbọ́n kó má lọ nílọ màláíkà torí pé mariam òní ojú rẹ òní lè gbé tó bá rí nílùú màláíkà wàhálà ó ṣẹlẹ̀ ẹ̀mí ló bọ́ lára ẹ̀ ọlọ́run wá ní kí jìbìrìlì ó lọ bá níbi tó wà. فما مثل لها بشرا سويا فما مثل لها بشرا سويا ọlọ́run ní kí jìbìrì kó lọ nílò èèyàn bashara nsẹ̀wíyá nílọ èèyàn tó dáa kìí ṣe nílọ arọ kìí ṣe nílọ ẹni tó ga jù kó ga jù kó kúrú jù ó rẹwà lọ́kùnrin ọlọ́run wá ní kí jìbìrì ló dà bẹ́ẹ̀ ó ní kó lọ kó lọ bá mariam níbi tí mariam wà. kọ̀ọ̀lá ti ní àwọn ògbómi. ìgbà tí mariam wá rí tó ń bọ̀ gbá. Ah, ọkùnrin kankan ìwà bíi tí mo wà yìí bó ni wọ́n yìí ṣe jẹ́ ẹ̀rú àgbà wípé kò sẹ́ni tó òun ti ta kété bóun pariwo ẹnìkankan ò lè gbọ́ ṣé èsì ọkùnrin yìí fẹ́ sábúrú pẹ̀lú òun níbi tó ń wà yìí ẹ̀rú àgbà ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ń kọ́. ọ̀rẹ́bí inni a'udhu bi rahman. mọ́ríàmù wa ń sọ wípé inni a'udhu bi rahman ìrọ̀ ọlọ́wọ́ bọ́ọ̀bù oníkẹ́ tó ọmọ ń kẹ́ mi tí ò léèyàn ọlọ́run dákun mo mọ̀ fi ọ́ wà sọ níbi arákùnrin tí ń bọ̀ yìí. àwọn ojúbẹ rahmani mi nǹkan kan tàbẹ̀rẹ̀ yìnyínna. ọlọ́run ọlọ́run dákun ọkùnrin tí ń bọ̀ yìí nígbà tó súnmọ́ tó bẹ́gbẹ́ tó súnmọ́ lọ́ọ̀kan ó wá ń sọ fún un pé mo wá aṣọ lọ́dọ̀ ọlọ́run níbi ìwọ ọkùnrin tó ń bọ̀ yìí ìwọ náà bẹ̀rù ọlọ́run nkúnta tẹ̀kín ìhà tó bá jẹ́ ní tó bẹ̀rù ọlọ́run kò yẹ kó ṣe nǹkan pẹ̀lú mi mò ń sin lọ́run bí tí mo wà yìí nìyí àwọn àfa wọn ló pa nǹkan méjì pọ̀ ó wá sọ lọ́dọ̀ ọlọ́run ó tún sọ gbólóhùn akin tọkùnrin ọmọ òfin wa rò pé ah ṣé o kò bẹ̀rẹ̀ ní kankan bẹ̀rù ọlọ́run ẹ̀rù ẹ̀rù ẹ̀rù ọ̀nà ò sunra kì í díẹ̀ sọ́gbó èyí tí ń sọ ẹ kò nítumọ̀ kankan lára màláìka òun ọ̀mọ̀ tó màláìka àti tó màláìka lóbìnrin bá sí ni ṣùgbọ́n bó ń ṣe rí ẹ̀rù bá tó gbogbo bẹ́ẹ̀ lè bá kí n mọ́lẹ̀ ń bí kò sẹ́ni tí ó gbà wọn. òun ló fi wá sọlọ́bẹ̀ ọlọ́run tó rẹ ọlọ́run wọbọ oníkẹ́ tó máa kẹ́ni tí ò lé. àwọn tó bẹ̀rẹ̀ mẹ́rin ní nǹkan ẹ̀kọ́ bàbá tó ẹ̀rọ bọ́lá ń ṣe ń gbọ́rọ̀ ọ̀rọ̀ Màríyámù kalẹ̀ sẹ́mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń wọn ò sí ń wọn ò sí wọn ò fomi lú nìyẹn ṣùgbọ́n bíi kí méje ojú òótọ́ kí mẹ́wàá kóun ó jẹ́rọ́. Kọ̀lá iná máa adára sí ẹ̀rọ wa bí. Àbábí Jìbìrìlù wa ń sọ fún arákùnrin tó yẹ sí yẹn pé àmọ́ dára ẹ láàmú. Iná máa bọ̀rọ̀ ṣe rí tẹ́tí kò gbọ́. Èmi ò sọ ọkùnrin kan tó láníyàn kó n fẹ́ ṣe sìnà pẹ̀lú ẹ. Iná máa adára sí ẹ̀rọ wa bí kéèkì. Èmi tó rí òjíṣẹ́ ọlọ́run ọba rẹ ni mo jẹ́. N ò ṣèyàn. òjíṣẹ́ ni mo jẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run ní lákàgbọ́lá máa ń fẹ́rẹ́ ìyá. ọlọ́run kì í wá pa ọ́ ọmọ tó mọ́ ọmọ kan tí ó máa jẹ́ mi mímọ́ tí ò ní jẹ́ mi èérí nítorí ọ̀run kì í wá fi pa ọ́ nìyẹn. Bàbá ẹ̀kú lórí Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bóun ni mo ṣe lè bímọ bóun ni mo ṣe lè lọ́mọ wàlámi yára sí ní ìtàkàrọ̀ bẹ́ẹ̀ sì ni ọkùnrin kankan ò bá mi lè rí ọkùnrin kankan ò fara rò mí rí èmi àti ọkùnrin kankan ò jọ tilẹ̀kùn mọ́ rírí wàlámi akọ̀rọ̀ bí bẹ́ẹ̀ sì ni mi ì ṣe nẹ́bì ì ṣàṣẹ́wó ì ṣọ̀dọ́kọ̀ mo ṣe ń zìnà bí oníṣe wa máa sọ wípé mo bímọ wọlámọ akùbà pé ìwà ní sùnzìnà níbo ní sọ pé mo ti rọ́mọ tó ló tó ọmọ tami lẹ́rẹ́ ìgbà tó ń sọ léyìí jìbìlì wa ń da lóhùn. kọ̀ọ̀lá kàtà lẹ́kẹ̀ẹ́ kọ̀ọ̀lá rọ́bù jìbìlì sọ wípé ìtaara mi lèmi ń sọ yẹn kọ́ọ̀lá kàdálíkà kọ́ kàdálíkì kọ́ọ̀lá rọ́bùkì. Jibril ní pé ìtọ́lọ́wọ́dá rẹ sọ ni mò ń sọ fún ẹ ìwọ ó lè tóbi lẹ́mi tiẹ kò sí ní tó ṣòro fún un ní tí wọ́n rán mi lèmi sọ ẹ wàhálà yẹ àìṣe ọ̀rọ̀ ní kí n sọ fún ọ wípé kọkùnrin kankan máa rí ọkọ bíi máa ń wàhálà yẹ àìyé náà ó rọrùn parí fọlọ́run kódà nínú tó rọrùn fọlọ́run ní jẹ́mọ́ níbi tá a dé yìí wọ́n wá sọ ọmọ ọlọ́sibítù pé wà àtìyàwó rẹ̀ ò lè bímọ láì oṣù gbá lóòótọ́ wọ́n nítorí pé nǹkan ọkùnrin rẹ ó ti sàn tìyàwó rẹ ti ṣe kínní ìwọ náà wàá gbà pé tọ̀ ǹjẹ́ ẹ̀mí kọra yín lẹ̀ báyìí ẹnìkan nìyẹn tọkùnrin kankan ò súnmọ́ jẹ̀mọ́ sómi yẹn ló ń dọ́gbọ́n ní sebastian ọlọ́nìdá wúwa ara yíyá ayé ọlọ́ọ̀ní kọkùnrin kankan mọ̀ súnmọ́ kó o sì bímọ ìyẹn gan ló rọrùn jù fọlọ́run ẹ̀họ́. wàlẹ́lẹ́jẹ́ aláhùn àyàtà ńlẹ́nà. ọlọ́run ní a fẹ́ fi ànábìrin sá kó wáyé láì ní bàbá a fẹ́ fi sàmì fáwọn èèyàn ní ká lè mọ̀ pé kò sí tọ́lọ́run ò lè ṣe. wàrà mẹ́ta ńlẹ́nà. a dẹ̀ fẹ́ kó jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run fáyé. wàtánà àmọ̀ràn màkòdé ìyá. wàtánà àmọ̀ràn màkòdé ìyá. ọlọ́run bá nílò Maryam ọ̀rọ̀ ti parí lọ́dọ̀ èmi ọlọ́run bóyá mi ò sì wáyé ìtò ti parí bóbi wakana amúra mọ̀kọ́dúnrún ìlera kò wá kì í ṣe tá à ń tẹ̀sẹ̀ negotiate akànní kó wá sọ fún ọ ní ọwọ́ afẹ́ bẹ́ẹ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ wakana amúra mọ̀kọ́dúnrún ìlera ìwọ́n lọ́n ti parí ètò tó ń pọ́nà tí sáwọ́ gbà wáyé nìyẹn. fàhánà láti ọ̀fà ń tọ́lẹ̀ bẹ̀tẹ̀lẹ̀ mẹ́ta ẹ̀ lẹ́yìn. sọ̀rọ̀ tó ń jà á nínú àwọn afọ́nímọ̀ tẹ̀síìrì wọ́n ní Jibril wá fẹ́ atẹ́gùn ọkàn sí fún atẹ́gùn lọ́wọ́ ń lọ bẹ́ẹ̀ ó bá bọ́ sí Mariam lára ìbàdàn atẹ́gùn yìí bọ́ sí lára lójú ẹsẹ̀ lè rí wípé nǹkan ti wọ ara òun bóòlù àá ṣe wá máa ń sọpa lóyún àwọn aláàfin sọ pé a fẹ́ sákò níbi táwọn èèyàn wà ká lè mọ ẹsìn lọ́run síwọn ò ní túmọ̀ rẹ̀ sí pé bọ́yọ̀kùnrin kan lòun àti ẹgbẹ́jọ́ ń wù àgbèrè níbi tó ń wà ọlọ́run nìkan ló mọ̀kú tó lè ṣẹ̀rí òun báyìí ó wá fẹ́ já sí tìjú ó wá fẹ́ já sábùkù Mariam ó wá ń da sọ́ọ̀bù ó wá bẹ̀rẹ̀ sí ní da sọ́ọ̀bù ikù káwọn èèyàn mọ̀ mọ̀ bó ti lóyún ó wá ń fara pamọ́ káwọn ènìyàn kan bá lè mọ̀ mọ̀ kó lóyún níbi tá a dé yìí afẹ́mọ̀ gangan jáde fún wa ọlọ́run ọba ọba elétò lọ́lọ́run ọba aṣèyéwu lọ́lọ́run ọba a máa ṣe nǹkan nítorí nǹkan nǹkan ó sì lè máa sáwa. tajiri umur bi asibabila ilalun tajiri umur ala ma qadarallahu tajiri umur ala. تدريهم الخزر إلا إله تدريهم على ما قدر الله تدريهم على ما قدر الله بأسباب لا إله gbogbo nǹkan pátápátá yóò máa lọ pẹ̀lú àwọn sábàbí tọ́lọ́run ó máa so máa tí nǹkan ó fi máa rí bẹ́ẹ̀ ìgbà míì wọ́n máa ń bẹ sábàbí mi ń bẹ tó wọ́n pé in tí ó kọ́ sí ni ọlọ́run tó bá ní machine tó wà ń takọ̀ lọ́gùn. تدري الأمور بأسباب لها إلى تدري الأمور على ما قدر الله

ìgbà míì wá máa ń bẹ ibi tí nǹkan yẹn ó lọ kọjú sí ìyà tí ó kọ sí yàn ó lè má tẹ́ yàn lọ́rùn ṣùgbọ́n kò sí ìtọ́kọ ọlọ́run pẹ̀lú yẹn ní tó fẹ́ fi mú jáde lọ́kàn ọlọ́run àbùkù ló jẹ́ fún Mariam bóyá ló ṣe fẹ́ sọ bóyá lóyún ṣe dẹ́kun ẹ̀ àbùkù ni nǹkan yẹn wá jẹ́ fún ọlọ́run sọ pé òun fẹ́ sáàmì òun fẹ́ má mi jáde lára ẹ̀ ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ nígbà mìíràn ẹlòmíà àmọ́ abẹ àwọn èèyàn ó rò wípé àbùkù kan ni bẹ́ẹ̀ sì ni ọlọ́run fẹ́ kó gba bí àbùkù yẹn kọjá kó lè jẹun tó fẹ́ jẹ ni. ẹ wà ànábì Musa alayhi salatu wassalam nígbà tí àwọn bàánú Israel tí wọ́n ń fi àbùkù kàn kí ni tánábì Isa máa ń ṣe ànábì Musa tó bá ti fẹ́ wẹ̀ àwọn èèyàn rẹ̀ wọn abọ́ta gbangba ní òòrùn wọn mọ ẹwẹ̀ gbogbo èèyàn mọ rí òòrùn wọn ànábì Musa òun wá rí wípé kò pọ́n èèyàn lé kéèyàn máa fi òwò rẹ̀ hàn ta ànábì Musa wàá wọnú inú pápá yóò wọnú igbó yóò lọ wẹ̀ àwọn ènìyàn bá kóra wọn jọ ẹ̀ wọ́n ní asòpá ni nítorí ọlọmọ ẹwẹ̀ ní kọ̀rọ̀ nìyẹn àti ìbá ń sasòpá ewé gbéra náà lájọ́ wẹ̀ gbangba òun ṣe wọ kọ̀rọ̀ lọ anabi musa wa ń sọ létí oníhun yìí sàṣọpá ẹdákun sí ìwà àbúrò alẹ́ òhun gbọ́dọ̀ ṣe sọ àwọn ènìyàn owó èso wẹ̀ lórí gbogbo wa ìgbà tọ́lọ́ ọba wa fẹ́ fọ anabi musa ọlọ́run fẹ́ fọ́ ọmọ ẹ̀yọ̀nà tọ́lọ́ ń gbà fi fọ́ ọmọ. تكلمهم بأسباب لها إلى تجري الأمور على ما قدر الله تجري الأمور على ما قدر الله sára lọ́wẹ̀ ìgbà tó wá fẹ́ rẹ̀ ó bẹ gbogbo aṣọ rẹ̀ lẹ́nu ibi tẹ́nìkan kan ò ti lè rí ó lórí òkúta kan ó wá wẹ̀ ìgbà wẹ̀ tán kó mú aṣọ kó wọṣọ àpáta súnmọ́ ó tún lóun fẹ́ mu ó tún súnmọ́ wájú ah, ó sì wà níwò ó wá ní bẹ́ẹ̀ òun ò sáré gírì sí ó lóun ó sáré gírì bó ṣe sáré gírì náà làpáta fi súnmọ́ wájú ah, ànábì Mùsá ìwà àmọ̀ bíi eré bíi eré tó fi bọ́ sáàrin ìlú ní o ìgbà tápátá wà lọ dúró ibi táwọn èèyàn yẹn wá dòkó sí dájú ṣe fàájì àwọn tí wọ́n lóṣù pa ibẹ̀ làpátá wà lọ dúró sí. الله أكبر تجري الأمور بأسباب لا أعلم تجري الأمور على ما قدر pé a fẹ́ fọ ọmọ ni torí pé ọ̀nà tá a fi lè fọ ọmọ nìyẹn tí gbogbo ayé fi mọ̀ pé ó sọ̀pá ọlọ́ni wàlá takunu kalladina azaw musa fabara ọ̀húnlẹ́wù mi ní wákàrà ìdàlá wàjíwá ọlọ́ni ẹ má dàbí àwọn tí wọ́n ń fi sùtá kan musa àwọn ọlọ́run wá fọ musa mọ́ ẹ̀yọ̀nà tọ́lọ́run fi fọ́ mọ́ ìgbà ní ọlọ́run máa lo bẹ́ẹ̀ kì í ṣe pé ọlọ́run fẹ́ràn olèwò kó bó ṣe yẹ kí nǹkan orí ni ọlọ́run á sì gbọ̀nà míì ẹ̀nà tẹ̀júrílì ọmọ ọ̀rọ̀ bí asibabila ìlànà ọmọ ọ̀rọ̀ bí asibabila ìlànà tẹ̀júrílì ọmọ ọ̀rọ̀ mọ́kọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ tẹ̀júrílì ọmọ ọ̀rọ̀ mọ́kọ̀ ọ̀dọ̀ Mariam bó ṣe jẹ́ mi tó o bó bọ́kùnrin bọ̀ gan kò ní gbẹ̀ ọ̀nà ibi tọkùnrin wà kì í fẹ́ rọkùnrin rárá ẹ wá wo tẹ́lẹ̀ ń lóun fẹ́ fi ṣàfọ̀ mẹ́ẹ̀ òun bá yọ. báyìí ló ṣe wá ń lọ ó wá ń bo ara ẹ̀ kò jẹ́ nìkan kan ó mọ̀ pé ń ti lóyún ìgbà tí sísọ̀kalẹ̀ bíbímọ ó wá bẹ̀rẹ̀ sí ń rọbí ìgbà tí ń rọbí wá tó kùtù lè dúró ńlé ó wá sá kúrò nulẹ̀ ẹ̀hẹ́n fàájà fàájà alimakad ọlọ́ni alimakad rírọ bí àsìkò rírọ bí bá dé mẹ́rìàmù bá sá kúrò nínú ilé ìlàjìdí ìnàkàlà ìnàkàlà ó wá sáré lọ ìdí igi kùkùté igi dàbídùn igi dàbídùn kan tí ó tóbi tí ó ga ó wá sálọ ó wá dì mọ́gi ó ti ń rí ìnira bíbí mọ́. ọ̀rẹ́ tí ẹrẹ́ ìtàlẹ̀ mi tó kọbílẹ̀ hàdà. báyà mo wá ń sọ fọ́lọ́run pé ọlọ́run àdéhùn tó fi kàn mí yìí ti pọ̀ jù mi tó kọbílẹ̀ hàdà ìbámu ẹ̀dá kí n ti kú ṣáájú ọjọ́ ìní torí pé kò rí ìnira tó tó báyọ̀ rí láyé wọ́n kó ẹni tí wọ́n gbàgbé ẹni tí ò wáyé rí lóbi jẹ́ pé tóbìnrin bá lóyún tóbìnrin bá ní ìnira ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n dání kí ni ọ̀lẹ́ ní ọ̀jọ́ ní àà kò rí bẹ́ẹ̀. ẹ̀rù mọ́ríyàmù bó ṣe jẹ́ èèyàn mímọ́ tó anábì ọlọ́run ló tó fẹ́ bí nígbà tó rí ìnira ìbímọ ẹni mi tó kọ̀bìlà haza wakuntu nasiya mansiya ẹ̀wù anábì ọlọ́run ló fẹ́ bí o ó ní ìrẹ̀ ọlọ́run òun ọ̀bá sì ti kú sáájú ọjọ́ yìí nígbà tí ìnira ẹ̀rù bá ó sẹ́mi wò ní bọ́lá yìí lóbi tọ́kọ́ tóbìnrin bá ń rọbí láàrin kúkú láàrin yíyè òní wọn wà abẹ́lọ́run gbogbo àwọn obìnrin wa tí wọ́n lóyún ẹlẹ́mọ̀sẹ̀ àbá sàn láyà tàlà. ìyá ìdí nìyẹn tá a gbọ́dọ̀ fi ṣe dáadáa sáwọn ọmọ bíi wa pàápàá jùlọ ìyá tó bí wa nítorí wípé ní àforífojì ikú àtààyè ni wọ́n forí là lórí pé ká lè wáyé lábàá sọ fẹ́ẹ́ lèmi kọ́fẹ́ jẹ́ ẹlẹ̀ fún ìyá rẹ̀ lọ́sibítù yóò ní ẹ jẹ́ ká lọ wá àwọn amọ́là tí wọn ò ìyá rẹ̀ ní ẹ o nínú ẹja lọ wá àwọn haúsá dàn ọmọ lẹ́jọ̀ ládàdà bẹ́ẹ̀ sì ni ìyá tó bí ọ yìí àforífojì ikú àti ìyè ló ń forí là lórí pé kó ṣàwáyé làbá àbí sọ pé wá ló wá lè dẹ ní fàlà tàbí àrùn máa àbàdàn. فقد ربها تصغيرا غير منفتن قد ربها صغيرا غير منفتن والوالدين فلا تنهرهما أبدا قد ربياك صغيرا غير منفتن قد رفع تصبيرا لهم والوالدين فلا ترحمهما أبدا àfààní àwọn òbí wa méjèèjì falatanharuma abada èyí tó kéré jù nínú téèyàn fi máa yẹ̀yẹ́ èèyàn ó náà ní ká jágbe mọ́ dákun ولا تظهروا ما أبدا agbe mọ wọn bèlè ta sí kó nà wọn ẹlòmíín bẹ tí ń nà yẹ tó ń nà bàbá ẹ ẹnìkan jọ kan ń fẹjọ́ ó ṣàjáde nínú ilé àwọn ìran lọ sí wọn ń fẹjọ́ àwọn èèyàn sùn bàbá ẹni yóò yóò yóò máa nà báyìí والوالدين فلا تنهرهما أبدا والربا تبريرا من ربته والربا tó ń jẹ́ náà pé àmọ́ ó lè jogun ẹ̀mọ̀ bẹ́ẹ̀ náà ná bàbá tiẹ̀ wàlúwàlú dẹ̀ ẹ̀ nìfà ẹgbẹ́ máwọn òbí tó bí ọ kódà tí wọ́n ń sọ bá ọ láàmú kò bá ọ láàmú àmì ìgbà míì èèyàn lè jágbe mọ́ràn kó má sẹ́nu lè yóò fi jágbe èèyàn lè fojú jágbe mọ́ràn. fọlẹ́ tẹ́lẹ̀ ẹ̀rọ máa bẹ̀rẹ̀. má fi ìṣesí jágbe mọ́ má fojú jágbe mọ́ wọn kọ́dú ọgbà yà kásẹ̀ mi ọgbà ẹ̀rọ lọ́ọ́ bá kàṣọ́gúnlọ́n gẹ̀ẹ́rọ̀ fàtìmí àwọn ìfòyà yìí ni wọ́n tọ́jú wa nígbà tá ń bẹ ń kékeré lásìkò tá a wà lónìí èèyàn máa sọ pé ẹ dákun ẹ bá mi wá ibùsùn tó dáa mo fẹ́ máa fi sùn mo fẹ́ káwọn èèyàn wọnú ibi tí mò ń sùn bẹ́ẹ̀dúrúmù mi ká mọ̀ wípé nǹkan gidi mò ń fi ń sùn kí ya kí ni bàbá tó bí ọ kí ni àwọn fi ń sùn bẹ́ẹ̀ sì ni the best bed tó dáa jù láyé òun làwa fi ń sùn nígbà tí wọ́n bí ọ náà lẹ́yìn wọn kọjọ́rọ́ ẹ̀yìn wọn tó bá di àsìkò tútù yóò sì mọ mú oorun mọ́ wa láì fi èsì síbẹ̀. kọjọ́rọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí wọ́n bá gbé títí tí bí ò gbọ́ wọ́n ní ìyá rẹ̀ wá gbé pa tá bá sì gbé pa yóò dákẹ́. kọ́dọ̀ ọ̀dọ̀ akáṣẹ́ ọ̀dọ̀ ṣe púpọ̀ nínú ìgbésí ayé wa àṣù wọn ọlọ́mọ́fà àwọn òbí wa dà wá láàmú. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dì rẹ̀ ń yàgbẹ́ ó ń bì wọ́n wá ní ọlọ́dún òtí fúnjọ́ mẹ́ta nílé ìwòsàn jọ̀mọ́ yóò so bẹ́ẹ̀ sì ni ìgbà tí wọ́n ń yàgbẹ́ tiẹ̀ kò sún wọn ìgbà tó ń bì tiẹ̀ kò sún wọn ìgbà tó ń tọ̀ tiẹ̀ kò sún wọn. wọ́ọ̀dì ọ̀rọ̀ kẹfẹ́ ní ọ̀bẹ̀rẹ̀ ọmọkùnrin kọ̀ọ̀dì ọ̀rọ̀ kẹfẹ́ ní ọ̀bẹ̀rẹ̀ lórí ọmọ tó ń nà ẹ̀ torí ìyàwó ẹ̀ tó wá ń sọ wípé mọ́mì nítorí wá ń bẹ̀ ni wípé ìyàwó mi ṣàdédé bínú ẹ̀yin lẹ fà á nígbà tí wọ́n wá sọ fún pé ìyàwó rẹ gbá ìyá rẹ létí nígbà tó sí nílé ó wá wọlé wá ní ẹ mọ́ bílẹ̀ mọ́ wáìfù òun kì í ṣàdédé bínú mọ́mì ló kọjá yìí. kọ́dọ̀ bẹ́ẹ̀ àtàkọ́dọ̀ bẹ́ẹ̀ kọ́dọ̀ bẹ́ẹ̀ àtàkọ́dọ̀ bẹ́ẹ̀ àtàkọ́dọ̀ bẹ́ẹ̀ ọmọ ò lè san òbí lẹ́sàn tóbi ṣe fún wa àyàfi kọ́ díẹ̀ nínú tó lè ṣe tó lè súnmọ́ òní ká ṣe pé bàbá àtìyá rẹ̀ wọ́n wà nípò ẹrú wọ́n jẹ́rú kò wá mú owó kọ́ ọ lọ fi ra wọ́n kúrò nípò ẹrú ó ṣe díẹ̀ nínú tó wá ṣe fún ọ ẹ wá wò ní sẹ́rú wà kò sẹ́rú ó bàbá rẹ̀ wá ránṣẹ́ sí ọ pé wọ́n ní kó wá oníwọ́rìnà sí ọ pé o travel àwọn òbí rẹ̀ sọ wípé ara ń ní àwọn kò tiẹ̀ yọjú ó sọ wípé sàárà travel ó sì ẹ̀ mọ́lé. wọ́n wà ní dẹ́rù tẹ̀lé àrùn máa bẹ̀rẹ̀ kọ̀dé ọ̀gá kásọ̀dé ọ̀gá ìrọ̀rùn pàtó rẹ̀. قد رفعت صديقا محمد صلى الله عليه وسلم ó ní òjíṣẹ́ ẹ má gbàgbé ibi tá a ti lọ ọ̀rọ̀ mọ́ríàmù nígbà tó fẹ́ bímọ ìnira tó ń bẹ níbi kóbìnrin ó bímọ kì í ṣe kékeré àwọn ọkùnrin à ń gbọ́ ní àfilẹ̀ obìnrin ló mọ̀ ló jẹ́ pé gbogbo obìnrin tó náà ń bímọ nígbà tí wọn náà bímọ ó yẹ kó wá lékún ní dáadáa sí ìyá tó bí wọn náà sọ pé sí bí wọn ṣe bí èmi náà rè anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó wá ń sọ ẹnìkan lọ bí léèrè kúrò òjíṣẹ́ dáadáa wo lè yẹn lè ṣe tọ́lọ́run bó fi nífẹ̀ẹ́ yẹn anabi ni asọ́láàtù ala waqtiha kéèyàn ó kírun lásìkò ẹ̀ ó ní lẹ́yìn yẹn ń kọ́ anabi ni birrul walidain kéèyàn wá máa ṣe dáadáa sáwọn òbí ẹ̀ ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí ẹni ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí púpọ̀ kí ọmọ ṣe dáadáa sáwọn òbí méjèèjì tó bí ní. wálé wálé bẹ́ẹ̀ ní fàlà tẹ̀lé ọlọ́run bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ àgbàṣẹ́gbẹ́ ọ̀dọ̀ ìrọ̀rùn bá ti rí. ọlọ́ba nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ìtọ́lọ̀ fún lágbára lójú ayé wọn òun ṣe gbogbo ayé sí ma wọ́n gbà tí wọn ò sí láyé mọ́ kí ló ń tún lè máa ṣe tọ́lọ̀ náà ó fi túmọ̀ pàkọ́ lọ pé òun ṣe dára sáwọn òbí òun ànábi ní asọ̀láàtò àlèyímà máa ṣàdúrà fún wọn wàl ìsìtìfáàrù làwọn máa tọrọ àforíjì fún wọn wà ìfáàgbò àhàdí ìmá àdéhùn táwọn òbí rẹ bá ṣe tí wọn ò rí síkà kan fi fayé lẹ̀ lọ síkà àdéhùn yẹn bákan náà àwọn okùn ẹbí táwọn òbí rẹ̀ máa so nígbà tí wọ́n ń bẹ láyé àìmọ́sí láyé wọn ọmọ mọ́jọ dá ìwọ́ lọ dí. wọlé wà ní bẹ́ẹ̀ ni fọlá tẹ̀lé wọlé ọmọ àbàdà kọ̀dé rọ́bà kàṣọ̀gbé ọ̀rẹ́ ọmọ ọgbà tèlé. ńlá lónìí bàbá lágbàlagbà nínú ẹbí bí òbí tó bá ti lọ àwọn dúpẹ́ lọ́dọ̀ lọ ní tó sọ àwọn papọ̀ náà lọ́lọ́ yìí oníkàlùkù ọ̀bá ní béèrè ara wọn mọ́ wọn ni bàbá tó ń sọ àwọn pọ̀ nínú àlọ́ tilẹ̀ oníkàlùkù ọ̀fà ìwé rẹ̀ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ nínú ṣíṣe dáadáa sóbí èèyàn gbogbo ọkọ ẹbí tí bàbá ẹni tí ìyá ẹni tí máa so pọ̀ tó ṣe wípé òun ní takoko rẹ̀ nígbà tí ń bẹ láyé tí ò bá sí láyé mọ́ àwọn ọmọ rẹ̀ gbọdọ̀ jó já nínú pé wọ́n ṣe dáadáa sáwọn òbí wọn ni bákan náà wà ìkìrámù sọ̀dí kíyìmá gbogbo ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ àwọn òbí èèyàn nígbà tí wọ́n ń bẹ láyé anabisalla alayisalaam ní ìwọ̀n gbúdọ̀ wà máa pọ̀ wọn lé kí wọ́n wà máa ṣe dáadáa sí wọn. ìmáàmù Ṣàfi'í ọ̀rọ̀ ọba kó bá ara ẹnu kan ó wà lórí ẹṣin ọ̀nlọ ìmáàmù Ṣàfi'í sì ni ọlọ́run ọba gbà láàyè nínú àwọn àfáà ó nímọ̀ ó lówó torí pé jọ́kọ́ dí ó jẹ́ gọ́vnà ó jẹ́ adájọ́ nílùú Misra tí bá ti wá ń lọ tó bá ti wá dé bàbá kan ń bẹ bàbá yẹn bíi àwọn alágbàfọ̀ ni nínú ẹni táwọn èèyàn kà á kún tí Imam Shafi bá ti wá fẹ́ kọjá ní kí bàbá ń wà yóò wá sọ̀kalẹ̀ lórí ẹṣin yóò wá fẹsẹ̀ rìn kọjá yóò kí bàbá yẹn nígbà tó wá rá àwọn èèyàn lábí léèrè pé ah ewu ewu ewu bó ṣe tóbi tó bàbá kan bẹ́ẹ̀ pé alágbàfọ̀ yìí ah ó lọ́rọ̀ bàbá òun ni nígbà tí bàbá òun wà láyé ìkáyà yẹn ọ̀nà tó pọ̀ ló gbà wá wọ́n tún ṣe nísìbà rẹ̀ sí àyímọ̀ míì náà Allahu alam lórí tí a rìwáyà tìyẹn aláyàhá ìtafẹ́ fi mú jáde ń bẹ̀ ó náà ni wípé nínú pé èèyàn ṣe dáadáa sáwọn òbí èèyàn àwọn ọ̀rẹ́ òbí èèyàn èèyàn gbúdọ̀ máa pọ́n wọn lé èèyàn gbúdọ̀ máa ṣe dáadáa sí wọn pàápàá jùlọ nígbà táwọn òbí yẹn wọn ń bẹ láyé èyí ò ṣe dáadáa sí wọn ìgbà tí wọn ò bá tún wá sí láyé mọ́ àwọn òbí òbí èèyàn èyí ò mọ̀ ṣe dáadáa sí wọn ìyẹn lànàbí sọ farakùnrin yìí kó lè máa ṣe bẹ́ẹ̀ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ dáadáa náà ló ń ṣe sáwọn òbí rẹ̀ kódà fún wọn ò sí láyé mọ́ wálé wálé bẹ́ẹ̀. wálé wálé bẹ́ẹ̀ fara àtẹ̀lẹ́ wálé wọn máa bẹ̀rẹ̀. قدير فلا كصديرا دير منفتنين ولربك níjọ́ kan lọ bá nẹ́bí wa Muhammad onírè òjíṣẹ́ ọlọ́run ana ubayi uka alal hijira wal jihad fi sabilillah ibtigha al ajira inda Allahi ó lé ọ̀dọ́mọkùnrin ni mo jẹ́ mo wá bára ànábì mo ṣetán láti lọ jagun sójú ọ̀nà ọlọ́run kì í ṣe torí owó kì í ṣe torí nǹkan kan lórí pé mo fẹ́ gba ládá lọ́dọ̀ ọlọ́run mo fẹ́ fi lójú ogun ànábì sallallahu alaihi wasallam ànábì abilérè ànábì ní ọ̀kan náà àwọn òbí rẹ méjèèjì ta ló wà láyé nu wọn ó ní bálùkìlà àhùmà ó láwọn méjèèjì ló wà láyé ànábì ló sì fẹ́ gba lọ́dọ̀ ọlọ́run fa ahsini suhbatahuma wọn lọ sọ́dọ̀ àwọn òbí rẹ méjèèjì lọ máa ṣe dáadáa sí wọn ládàá tó fẹ́ lọ gbà yẹn ó gbà látara wọn. wàlúwàlú lẹ́yìn ìfàlà tẹ̀sán bàdà kọ̀dé ọ̀pẹ àtàṣọ̀dé ọ̀bẹ ọ̀pọ̀tìrẹ́. Quran ọlọ́run ọba ní ẹ fún mi ó tún fi tàwọn òbí wa kún àníkúrúlí wàlúwàlú bẹ́ẹ̀ náà ọlọ́run bá ní ẹ̀mọ́ dúpẹ́ fún mi ẹ sì tún dúpẹ́ fáwọn òbí yín náà torí pé àwọn ni wọ́n jẹ́ sábàbí tẹ́ fi wáyé ọlọ́run bá kọ́kọ́ yín àwọn òbí wa kéré rárá kọ́dúkọ́ lámà sàhírà bí láìlè ààyè náà kọ́fọ́n alẹ́ káwá ẹ̀ nọ́là ìlàmútàmẹ́mí. خوف عليك وعلى يا مطرب طالما سيرت بالليل عينهم lọ́pọ̀lọpọ̀ ọgbà làwọn òbí wa fi ṣàìsùn lóru nítorí tiwa bá a bá jẹ òní jẹ bá sùn òní sùn kọ̀dútọ́ lámà sàhírà ti bí lẹ́yìn ààrùn wọn ojú wọn òní sùn ìyá mi yóò máa wo ọmọ rẹ̀ ọmọ ń sunkún kò mọ̀ ti ń ṣe é ọmọ ò lè sọ̀rọ̀ nígbà bá wá bílẹ̀ kí ní sọ ọmọ rẹ̀ yóò bá bú sẹ́kún. kọ̀dọ̀ tó lọ mọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìlú kọ̀ọ̀bọ̀n àlàkà àrẹ̀mọ̀lá ìlọ́mútẹ̀lẹ̀ mi. kọ̀ọ̀bọ̀n àlàkà àrẹ̀mọ̀lá ìlọ́mútẹ̀lẹ̀ mi. tàbí ọmọdé ń bẹ̀rẹ̀ ní ẹjẹ́ ká ṣe dára sáwọn òbí tí wọ́n bí wa gbogbo ń tá a rí ká jẹ́ yálà nínú ọ̀nà tọ́lọ́hún yálà nínú ọ̀nà táyé agbọ́dọ̀ ṣe dára sáwọn òbí tí wọ́n gbé wa ntọ́wárí káwọn òbí wọ́n jẹ́ kódà kó má jẹ́ mùsùlùmí kó má jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ ṣe dáadáa sí wọn torí báwọn ni wọ́n bí wa ẹlòmíràn àmọ́ sọ fún bàbá àti ìyá ẹ̀ pé ah ṣé mo ti ní kẹ́ mọ̀ mọ́ wá mi wá sọ́fíìsì mi ò lẹ́ẹ̀kì kẹ́ mọ́ wá ẹ̀ńdójútó ìyá tó bí nìyẹn bàbá tó bí kò ní fẹ́ fi wọ́n hàn àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ́dún kan mo fẹ́ bá wọn fásitì of technology ọ̀rọ̀ tí mo ń sọ yìí yóò di bẹ́ẹ̀ tọ́dún mẹ́ẹ̀ẹ́dógún àbí jù bẹ́ẹ̀ lọ ọmọ kan ìyá rẹ̀ wá wá wá ìyá ń wá di epo ó di iṣu gbogbo ara rẹ̀ kún fún epo nígbà ìyá rẹ̀ wá rí i àwọn ìyá yìí ti ń wọ káàkiri látara ń sàn ṣe mọ́ín mọ́ín sí ìyá wọn ni wọ́n sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ kan pé òun ti ní kí dáàdì mọ́mọ́ ọ̀ràn ọmọ ọ̀dọ̀ yìí wá náà wípé ọmọ ọ̀dọ́ ilé àwọn onídàájì ìran wa yẹn nítorí pé tí ń parọ́ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé mo lówó lòun ìyá náà táwọn ọ̀rẹ́ náà tún kì í mẹ́sàn-án mẹ́wàá pé ní kíní kan epo rẹ̀ náà mo tún bọ̀ kódà mo tún bọ̀ múrú gan náà <laughs> àwọn tí wọ́n wá mọ̀ wá ní ọmọ dalóhùn pé yẹ ẹ̀ nìyẹn jọmọ́ irú ọmọ ìyá wa ń dààmú lórí kó kàwé sínú èyí bá wá kàwé tó bá jẹ́ ìyàtọ̀ sí ọ̀sán àánú ìyá wọn lóbi dọ́pọ̀ máa tẹ́ ẹ̀fẹ̀ sí yé ẹ̀fowó dóná ẹja padà lọ síbi tá a ti ń bọ̀ ká má gbà tún yà lọ bò mí yọkùn tó náà sì yà ọmọ ṣe é yà. báyọ̀ mo wá sọ pé rẹ lọ àfẹ́rọ bí nira báyìí nbá ti kú ṣáájú èmi ìbámadà bẹ́ẹ̀. ànádà mi ń ta ti hà. ọlọ́wọ́ ní kí màlúkà ó pè é mi ń ta ti hà lábẹ́ igi dàbí mi tó wà nǹkan wá wá ipò rẹ̀ mẹ́ríam ọlọ́run ògbèrò aburú wọ̀. Allah tahazani. bá ní Allah tahazani rẹ̀ mẹ́ríam mọ́ bànújẹ́. ọ̀dẹ̀dẹ̀ alára bókè tàkì sẹ́rí. ọ̀dẹ̀dẹ̀ alára bókè tàkì sẹ́rí ìlera. ó ní kó wo ẹgbẹ́ gìgísẹ̀ rẹ wo ẹsẹ̀ rẹ ọlọ́run ọba ti bọ́ fi ìṣẹ̀lẹ̀ rúkà síbẹ̀ omi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. وأوزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جليجا ọlọ́wání rẹ̀ Mariam وأوزي dìrọ̀mọ́ igi dàbínú dìrọ̀mọ́ وأوزي إليك mọ́ mi máa mi gi dàrú. wà ó sí ilé ìkébejì bí nàkàlà. wà ó sí ìbejì bí nàkàlà. tusa àrùtà alẹ́ kiri tọ̀gbà jẹ̀rí ìyá. jama àwọn kókó kan bẹ́ẹ̀ ọlọ́nkọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀. ǹjẹ́ sóṣòro fọlẹ́run kí mọ́lá mọ̀ ọmọ bímọ láì pé ní ìṣòro kankan sì bá nàbí ọlọ́run fẹ́ bí ọlọ́run wá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí wípé alẹ́ akadu bil asbab láàyò náà fi kàmọ́lá tàwákùl kàmọ́lá ó máa lo asbab tọ́lọ́run ọba fẹ́ kò takò pé èèyàn gbára lọ́lọ́run obìnrin ń bẹ nílé ìwòsàn ó wá ń rọbí pẹ̀lú ìwà alágbára kò tètè bímọ ẹnìkan wá gbé zaitun pé tó bá mu zaitun yìí bíbí yóò rọrùn láà ẹ̀dá gbára lọ́run tọ́lọ́run bá ní yóò bí yóò bí tí ó bá ah ìgbà tí Mariam tó rọbí tó lágbára ọlọ́run ọba wa ní kó wu ẹsẹ̀ yóò rò mí bẹ̀ omi ìṣẹ̀lẹ̀ rù ọlọ́run tó wá ní wàá zí ilé ìtúrú ju bóyá ìnáxalà ọlọ́run ní kó máa mi kùkùté igi dàbínú kó máa mi ṣe mọ̀ pé igi tó bá ga tẹ̀yẹ̀ bá mi yóò tètè máa gba mímì ṣùgbọ́n igi tó bá kúrú gbogbo agbára lè yóò fi àbí tòṣàkìtì àríkè rúkọ̀ bàǹjẹ̀ ní ìyá. ọlọ́run ní kí mariam kó máa mi igi dàbídù yẹn kó máa mi kó máa fà á kó máa mi jàmọ́ ìyẹn là ń rí lọ́sibítù tó bẹ̀rẹ̀ bá lórí òní kó máa rìn lọ kó máa bọ̀ kó máa rìn lọ kó máa bọ̀ kó máa rìn lọ. ọlọ́run ọba ti kọ́ wa ń gbogbo ẹ̀ ṣáájú kì í ṣe tuntun ọlọ́run ọba ní tó bá wá ń tì í bẹ́ẹ̀ tùsákìtì kiti kì í tọ̀dà ẹ̀jẹ̀ níjà ọlọ́ọ̀bá ní èso dàbínú yóò wá mọ kán bọ́ọ̀lẹ̀ yóò mọ tùsákìtì ẹ̀yẹ tàsákọ̀tù yóò mọ já ọlọ́ọ̀bá sọ pé yá sukutu torí pé tùsákìtì aláwọ̀ sínú tàfáàlà bìmánà yóò mọ jábọ́ tẹ̀lé ra wọn tẹ̀dùrú tusaakiti alẹ́kì rọ́bà jẹ̀míyà. orúkọ kùràánì tútù ọgbà ìmà ìyàtọ̀ ń bẹ ọlọ́wọ́ bá sọ pé taskutu alẹ́kì ọlọ́wọ́ bá ní tusaakiti nínú èrè lọ́dọ́ atọ́ bá ní tàṣàkọ́tọ̀ oúnjẹ́bọ́ tẹ̀léra wọn ló ń jẹ bẹ́ẹ̀ tusaakiti alẹ́kì rọ́bà jẹ̀míyà. ọlọ́wọ́ bá ní èso dàbínú tútù tútù kì í ṣe gbígbẹ èyí bá ń jẹ èyí tó tútù yóò máa jábọ́ látòrí igi dàbí mi yẹn yóò máa jábọ́ tó bá wá ń jábọ́. fọkùnrin ọ̀rọ̀ ọba ní máa mú kó máa jẹ́ dàbí mi tútù ọlọ́run ọba ní kó máa jẹ́ wọ́ṣọ́rọ́ bí wọ́ṣọ́rọ́ bí omi omi ìṣẹ̀lẹ̀ ń yẹn máa mú lé wọ́kọ̀ ìhànlẹ̀. fira ẹ balẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ ẹ gbóná ntẹ́kọ́ mi máa ń ní pé ẹ̀ tó bá fẹ́ bímọ ni pé ẹ̀rú máa bá a nígbà tó bí àkòbí kan rí wọ́n sọ wípé bíbí mọ́ lágbára psychologically ẹ̀rọ àmọ́ bá lẹ́fẹ̀ẹ́ àwọn nọ́ọ̀sì wọn mọ̀ fi lọ́kàn balẹ̀ lọ́kọ̀ rí ayé mọ́ ọlọ́run ọba ní ìwọ mọ́ríyàmà fọkàn balẹ̀. فإما ترين من البشر أحدا مريم wá bímọ ẹ̀ tán kò sí nọ́ọ̀sì kankan tó gbẹ̀bí ẹ̀ kò sẹ́ni kankan tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ ó bímọ placenta jáde gbogbo ẹ̀ jáde àfọlá àti tóbi ọlọ́run tó ṣe tijọ́ náà rọrùn fún Mariam gbogbo àwọn obìnrin wa ọlọ́mọ bá ṣe ń rọrùn fún wọn. ọlọ́run bá wọn sọ fún pẹ̀lú Mariam. fa imma tarayinna min al-bashari ahada. ọmọ yìí tá tó bá wá pàdé ẹnìkan tó wá bí ọ pé bó lọmọ ṣe jẹ́ ìbòlò tí rẹ̀ mọ́. wàkùnrin. إني نذرت لي فقولي إني نذرت للرحمن سواء ولن أكلم اليوم إنسيا أكلم اليوم إنسيا fẹ́nikẹ́ni tó bá rí ọ tó bá ń bèrè kí bò lọ mọ́ ṣe jẹ́ ààrẹ tí mo sì ń gbà ní pé mi gbúdọ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ má sọ̀rọ̀ ẹgbẹ́ tó yé mọ́ sọ̀rọ̀ má fún wa lẹ́sìn torí pé gbà mí ń bẹ ká má sọ̀rọ̀ òun lè sìn tó ṣe déédéé mọ̀gọ́. ìdá mẹ́ta kọ́ sẹ́fì ń fọ̀lá tèjé bòrò fàkàrọ̀ mi ìjà àbàtì ṣèkúùtù. فخير من زيادة سكوت وفي إن إذا سابني نذل تزايد رفعتان Imam Shafi'i ẹni tí ìyẹn yẹyẹ tó bá ń bú ni ìgbà náà ni yìí mímọ́ pọ̀ sí i fàlà àìbàlì illa an akuna musa bíbà àlébù ló jẹ́ fún mi kí n máa fún lẹ́sìn àwọn alẹ́ nìkan ń bú ẹ wọn náà á ń bú padà á bí kéèyàn máa lọ títì kí wèrè wá fa èpo ọsàn kọ́ lè èpo ọsàn mọ́ kí wèrè wá ní pé kí ní gbẹ́dẹ̀ ìwọ náà bá bẹ̀rẹ̀ sí ní lọ sa èpo ọsàn ẹ̀rọ àjọ ńlẹ̀ mọ́ra yín nígbà táwọn tó ń kó wèrè bá dé àwọn yìí méjèèjì ni wọ́n jọ kó abẹ́ wèrè wà á di kí ni méjì bí abẹ́ wá lè ṣe wèrè wọ́n ni wèrè ní ìmọ̀ tó wèrè lòun tó ọba sá débi tí ibi táwọn ń kó ẹ lọ àwọn ó tẹ́ àbá tẹ̀sítẹ̀ àwọn ọmọ lẹ́nu ẹlòmíì ó sọ̀rọ̀ kalẹ̀ ẹ má fèsì sí ẹ̀rọ àtọ́ba mi já olúmọ kọ́ọ̀lù sàrà àmọ́ àìfèsì sọ́rọ̀ ńgbà míì kò túmọ̀ sí wípé ọmọ ọlọ́ọ̀lẹ́ lọ mẹ́sìn wá ní ọ́ kò túmọ̀ bẹ́ẹ̀ ìgbà mi ń bẹ ọ̀rọ̀ mi ń bẹ tí ò lẹ́sìn ìfèsì sí yẹ òun yẹ pẹ̀lú ara rẹ ní tó bá ń fèsì sí ìdí ẹgbẹ́ lọ́wọ́ bá fi sọ fún Mariam pé lẹ́nìkan bá ń sọ nǹkan kan mọ́sá wọn fún wọn lẹ́sìn. fàkúrú إني نذرت للرحمن صوما wípé mò ń gbà rẹ̀ ààwẹ̀ náà ni wípé mo kóra dúró. fàlàlẹ́ kàrí ìmọ̀ràn yọ ọmọ èsì yọ. ẹnì kankan sọ̀rọ̀ lónìí ẹ̀fọ́ ẹnì kankan lẹ́sìn ọba ń bilé ń bolo tirọ́ mọ́ mhm. bí olè mọ́ sí jẹ́ mhm. kọ̀dá lóhùn ìgbà tí wàhálà wa pọ̀ fàtẹ́tù bí kò mọ̀ ha àtà mi ni. wọ́n bá gbé ọmọ yìí ó gbé lọ sọ́dọ̀ àwọn ènìyàn ẹ̀. Mm-hmm. Kọ̀ọ̀lù rẹ̀ Mariam. Wọ́n wá ní rẹ̀ Mariam. Lakọ́dìdì ti ṣe àǹfààrí yẹ. Lakọ́dìdì ti ṣe àǹfààrí yẹ. Mariam ogbó màdé o. Fàríyù Alkezibu látara abẹ ni wọ́n ti yọ iftara fara ó purọ́ iftara ó wá ní iftaala fariyan ó gbérọ́dé o ó gbé màdé níbo ló ti rọ́mọ ìrọ́ mẹ́rìlán. lakọ́dí jí ti ṣe ọ̀fọ̀ ìrora. bí èèyàn lè gbàgbé láyé a ah, ò bọ́kọ bó lọ̀rọ̀ ọmọ ṣe wá jẹ́ àlùgbàlẹ̀ ìgbọ́ láéláé. yẹ òkùtà ẹ̀rọ wá òkùtà ààrùn. iṣẹ́ ń bẹ̀ǹbẹ̀ lọ́dọ̀ àwọn àfihàn tẹ̀síìrì wọ́n ní àpèrè ọmọ ìyá haruna àwọn àfáà wa sọ wípé haruna ògbó haruna ti musa nítorí pé wọ́n jìnà síra wọn pọ̀ àwọn àfáà wa ní kì í ṣe wípé ọmọ ìyá rẹ̀ ni wọ́n kàn ló bẹ́ẹ̀ ni tí wọ́n bá jẹ́ lápẹjú omi ìsìn kí wọ́n ní ìwọ́n lẹ́ o ọmọ ìyá akíní kan ọmọ ìyá wòlíì ẹ̀yà àfa ìlẹ́ o kí wọ́n fẹ́ yẹ̀ yéèyàn nǹkan gbà lérò nìyẹn torí pé arúnà wọn wọn ní olùsìnlẹ̀ ọba ni ẹ̀lẹ́ ọlọ́run wọn à tí wọ́n bá ti wá ń jẹ́ ẹni tó ṣe lọ́wọ́ ní ìwọ́n lẹ́ arúnà ọmọ ìyá arúnà èmi wọn sọ ń náà gbogbo takété takété òun jẹ́ gbébọ̀ rí yàrá ìtàrúwẹ́ mukhtarun. à ń pè wọn ọmọ ìyá mọ́lá túmọ̀ rẹ̀ sí pé ọ torí pé àánú wọn àti ànábì àti arúnà wọn jìnnà síra wọn pọ̀ ní ti yẹ̀yẹ́ òun ni fi sọ. màkà ní ọdún kí mo rọ ẹsẹ. torí pé bàbá tó bí ẹ̀rọ Mariam kì í ṣe èèyàn bú. wàlá kánà tó ń mọ nípa yíyá kánẹ́tì òmùkébà nílẹ̀. ó sì ń sọ̀dọ́ kọ kì í ṣe ń zìnà níbo ni wọ́n ti gbé tiẹ̀ wá. àbúkà abẹ́ òun wà òmùkà òwúrà tó hàn fakọ́dù yẹ́lìdè ọ̀rànù ọ̀rànà jíbi bàbá da ìyá da ọ̀rọ̀ abẹ́mọ̀kọ́mọ kalẹ̀ gbogbo ṣe wá jẹ́ ọ̀hẹ́. فأشارت إليه أشارت إليه نعم فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا ọlọ́mọ̀lánà lọ́sọ́mọ tó gbé wọlé ó ní ọmọ bìnrin ní nǹkan kan ọmọ tó wà ń lọ yìí ni ọmọ bìnrin rẹ̀ wọ́n lá ní kẹfà nù kálí. ọ̀rọ̀ kẹfà nù kálí báwo la ṣe máa bá sọ̀rọ̀. máa ń ká rẹ̀ pé máa ń bèrè sọ bẹ́ẹ̀. ọmọ òpó ìwé tó ń bẹ lórí tẹ́ ọmọ bàjẹ́ ìwọ mẹ́ríàm ọlá ni ká máa bẹ́ ọmọ òpó ìlú sọ̀rọ̀ àní ọmọ bá sọ̀rọ̀ yóò fún yín lẹ́sìn. kọ̀ọ̀rọ̀ ìní abúlé. ìyẹn ò sí nínú ìwé tiwọn báíbù kùránì wá gbé jáde tá a bá fẹ́ ṣàbòsí ní ṣùgbọ́n ẹ̀ka paná ìyẹn ò sí nínú káfí lè mọ pàwọn mùsùlùmí oṣù alábòsí tọ́lá ìpa afẹ́sà àbúbẹ́nu yọ wọn. anábìrin sá ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ ní ní abudulá olórúṣọ ọlọ́run ní mímì iṣẹ́ ọmọ ọlọ́run. àtàlí àìkẹta. ọlọ́run ọba sì ṣe mí lẹ́ni tí ó gba tí a. wọ́n jẹ́ ọ̀rọ̀ lóòrè lẹ́bẹ̀ẹ́ ìyá. ọlọ́run sì ṣe mí lánàá bíi wàjàálàní mùbárakà àìnàmá ọlọ́run ìṣèmi lọ́mọ alálùbáríkà níbi gbogbo ibi tí mo bá dé láyé. àwọn sọ ní èmi ọlọ́run ọba sì pa mí láṣẹ pé kí n mọ kírun. wọ́n ṣe ká ṣe máa jẹ́ ọlọ́run ọba sì pa mí láṣẹ pé kí n mọ yọ̀sàká mọ bẹ́ẹ̀ tó háyà. lókùrú ìgbà tí mo bá ń jẹ́ abẹ̀mí lérílẹ̀. bàbá náà ń lé wa lérè tẹ́. ọlọ́run ọba sì ṣe mí lọ́mọ tí ó máa jọmọ rẹ sí ìyá mi wàlídà tí kò sọ pé wàlídà yà kò sọ báwọn òbí mi méjèèjì lẹ́ẹ̀fì lè mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run takora wọn. wàbára ń bi wá nígbà tí ó ṣe mí lọ́mọ dáadáa sí ìyá mi koríko kò ní bàbá. wàlá ni ẹ̀jẹ̀ àlejò bàrà ṣọ̀fẹ́. àwọn òṣìṣẹ́ mi lọ́mọ ń túláàsì ọmọ tí wọ́n nìkan gba twenty naira one school tí ó pè ní two hundred naira tí bàbá ẹ̀ bá sì fún wàhálà ó ṣẹlẹ̀ wọn náà mọ ọmọ tí wọ́n jẹ́ ọlọmọdéjà lójà báwọn ṣẹkẹyà àwọn òṣèlú lọmọ túláàsì ọmọ ọmọ olùjọ nípa olórí ibu ọmọ ọmọ wàhálà Ọlọ́run ṣe níbẹ̀. wàsàrà alẹ́ ìjẹyà ó lè wọlé. ọ̀rọ̀ ẹni àlàáfíà Ọlọ́run máa bá mi níjọ́ tá a bí mi. wáyà ọmọ àmọ́ òtọ́. àlàáfíà Ọlọ́run máa bá mi níjọ́ tí ń fà lọ. wáyà ọmọ ọgbà àpẹẹrẹ ọ̀hà ìjà ọmọ aláàfin ọlọ́run kó máa bá mi níjọ́ tọ́lọ́ wọn bó gbèmí dìde láláyè láti wá rújọ́ wájú ọlọ́run. dàlẹ́kà ẹ sábẹ́lẹ̀ mẹ́rẹ̀ àwọn. ọlọ́run ní bọ́ọ̀rọ̀ ti yí sí ọmọ mọ́ríà mọ́sí jẹ́ nìyẹn ìyẹn ni kò gbọ́ mọ́jẹ́ nìkan kan ó ta ó jẹ. dàlẹ́kà ẹ sábẹ́lẹ̀ mẹ́rẹ̀ bọ́ọ̀rọ̀ ti ẹ ṣe jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ọlọ́run ìta wú níyì ìyẹn lòdodo nínú ọ̀rọ̀. alẹ́bí ìfìhìnrì yàmútarí olódò ọ̀rọ̀ tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ nìyẹn jáwọ́ kúrò níbi àwọn tí wọ́n ń ṣe iyèméjì tí wọ́n ń parọ́ fúnra wọn tí wọ́n mú dodo nípa ọ̀rọ̀ ń sá. mẹ́ta lẹ́yìn láì àyè tàkìlà ní ọlọ́wọ́ bá nílọ tibì kan mà gbogbo ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ yìí látara bó ṣe wáyé ìmọ̀tòrí rẹ̀ sọ pọ́nmọ́ ọlọ́ni ọlọ́run ní kò tọ́ mi ọlọ́run kí mẹ́nu kalẹ̀ mọ́. sẹ̀rẹ̀ hálẹ̀ rẹ̀. ọba ní títọ́ fún èmi ọlọ́run ọba mo mọ́ tayọ bẹ́ẹ̀ mo tóbi tayọ bẹ́ẹ̀. ìdákọ̀dá amúra ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ lẹ́nu àmàlà rẹ̀ sí ṣèbí tí n bá ti fẹ́ ṣe nǹkan. ìdákọ̀dá amúra ọ̀rọ̀ bá ti fẹ́ kí nǹkan máa ní ìdí kí n ṣe wàhálà kankan. fa iná máa yà kó lọ́wọ́ ọ̀gá ọ̀gá yà kọ́. ọlọ́run sọ pé kó rí bẹ́ẹ̀ ó sì máa rí bẹ́ẹ̀ ni. ọlọ owó làbúrò sọ sọ pé kí n sọ́dọ̀ mọ́ kọ́ máa jẹ́ ìsá nínú ìyẹ́ ẹ̀ kọkùnrin kankan náà sùn mọ́ ó sì jẹ́ ẹ̀. fa iná máa yà kó lọ́wọ́ ọ̀gá ọ̀gá yà kọ́. ọba ní bọ́ọ̀rọ̀ ti wá ṣe rí nìyẹn ó rọrùn pọ̀ àwọn àbá wa sọ fún wa wípé ọ̀nà mẹ́rin ni ọ̀dá fi wáyé gbogbo kò pé márùn gbogbo ẹ̀ sì ń júwe bágbára lọ́wọ́ bá ṣe tó ni ọ̀nà kan ẹni tó wáyé tí ò ní bàbá tí ò níyà òun náà ni ànábì wa Adam alẹ́sẹ̀rẹ́ tó sára alákùnkà ni bàbá ẹ̀ kò sí tàníyà ẹ̀ kò sí òǹgàn ló tọ́ sí jùlọ kápẹ́ lọ́mọ ọ̀nà kan nìyẹn ọ̀nà kan lẹni tó ní bàbá tí ò níyà ìyẹn ni Hawa àmújáde látara Ádámù afẹ́lẹ́pẹ́ Ádámù níbi ìbàbá ẹ̀ ṣùgbọ́n ta ni ìyá ìyá wa àwáwò ta ni ìyá tó bí ọ̀nà kejì ni ẹ àṣetúpọ̀ náà lọ́mọ ọlọ́run ọmọ ẹlẹ́ẹ̀kẹta òun lẹni tó ní ìyá tó hò ní bàbá òní Ìsá ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yin tẹ ní bàbá tẹ níyà ẹ dákun ẹgbẹ́lẹ̀ karùn-ún wa kò sí mọ́. tọ́lọ̀ ọ̀rọ̀ bá ṣe kárí báwọn a lè máa rò pé àbí kan ló lè ṣe kò lè ṣe níyìn ni ọlọ́run bá fi ṣe kárí bẹ́ẹ̀. gbogbo àwa táwa náà dúró ìta gbaṣẹ bàbá àtìyá kún fáyà kún náà ló dà wá. Nípa ìlànà ẹ̀kọ́ lórí àwọn olùkọ́ ọgbà ẹ̀kan. Nígbà tí àwọn òbí wa tí wọ́n súnmọ́ ara wọn, ó ní àṣẹ Ọlọ́run ló sọ pé dọmọ tó sì di dọmọ tí ò bá sọ pé dọmọ kò ní dọmọ àṣẹ ọlọ́run náà ló kárí gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn kí ló wáá dé táàbù àmọ́ ẹ̀sọ́ pé kálẹ̀ mọ́ ìkànnì ìyàwó ìkànnì àbúrò ọlọ́run ọlọ́run ọba ní kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó pọlọ rẹ pé ẹwọ bọ́lọ̀ ń ṣe ṣàlàyé ìdàmúra sọ bá làákàyè mu àbúrò bá làákàyè mu. ọlọmọṣẹ wa lọ́nà àlàyé nìyẹn lọ́nà bí ànábì Ìsá ṣe wáyé ọ̀nà tó gbà wáyé nìyẹn bó ṣe wá wá lọ́nà àrà yẹn àwọn ìnàṣọ́ra sọnù látàrẹ pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ̀la ọ̀nà tó gbà tọ́lọ́ ń gbà mú kúrò nílẹ̀ àwọn amadíyà sọnù láti bẹ̀ẹ́ àtẹnubọ̀ lọ́la pẹ̀lú ògo ọlọ́run kọ́lọ́n kó fún wa láàyè lórí sóhun ẹ̀rùn fún wa ọlọ́run dojúrú ọlọ́run fi sàmì ní àwọn àìmọye nǹkan mìíràn wá pọ̀ lọ́kàkún wàfi afúnṣe fún wa fẹ́lá àtẹ̀sẹ̀rẹ́ ara àwọn tá a dúró ìgbà mi ń bẹ̀ èmi ni mò ń sọ̀rọ̀ bó lẹ sí ń gbọ́ abẹ́ ti bẹ̀rẹ̀ kí ìsagbára lọ ìbẹ̀rẹ̀ ni mò ń sọ atẹ́gùn ló ń jáde bó latẹ́gùn ṣe ń dọ̀rọ̀ ó sì ń wọnú etí ó sì ń túmọ̀ sọ̀rọ̀ ẹ ti bẹ̀rẹ̀ ojú tóbi ọlọ́ni iṣẹ́ ìyanu rẹ̀ pọ̀ lára àwo gan tó jókòó yìí tọ́lọ̀ bá wá sa wọn sí ìyanu kò sí tọ́lọ̀ fẹ́ ká mú jáde ń bẹ̀ ju pé ká fi mọ títóbi ọlọ́run kì í ká wá ṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run ìdí tó já yàgbẹ̀yẹn ni pé ìgbà tọ́lọ̀ ń dárúkọ ìyínsá ọmọ Maryam ọlọ́ni wọn kọ́ fáínà àlá àfáàrin wọ́n bẹ̀ ń sábùnì mọ́rílíọ̀mù. wọn kọ́ fáínà àlá àfáàrin bí ń sábùnì mọ́rílíọ̀mù. ọlọ́wọ́n bá ní àwa fi tẹ̀lé àwọn ànábì ọlọ́run tó ṣáájú a fi àwọn ìsá ọmọ mọ́ríyàm ọlọ́run dákọ̀ bàbá kankan fún àlàyé ẹ̀ láti ṣe yẹn nítorí pé ọmọ mọ́ríyàm ẹ̀ àkádàrà kó wọn ní bàbá láyé ní òṣìṣẹ́ lọ́hùn ní òṣìṣẹ́ lọ́hùn àlàyé nìyẹn tó bá làákàyè mu tí ò ta kọpọlọ wọn bá wá sọ pé òun náà tún lọ mọ òun náà tún lọ lọ tún ní mẹ́ta yóò wá dojúrú nígbà wa ní one plus one plus one tó tún wá ń jẹ́ one bẹ́ẹ̀ mọ̀ wípé táàbù sí bá ti fẹ́ wọ bẹ̀ láàlọ́ tún máa apply àwọn mẹ́tọ́ọ̀dù míì nínú máàsì ṣùgbọ́n simple arithmetic one plus one plus three one plus one plus one torí pé àròpọ̀ ní nǹkan mẹ́ta tí ń bẹ ńlẹ̀ àròpapọ̀ ní. wọ́kọ̀ fẹ́rẹ̀ ọ̀lẹ́ torí pé báwọn náà ṣe ń sọ àwọn náà tún máa ń tọ́ka sínú àwọn èrí kẹ́nu Qur'an tí wọ́n máa sọ pé ṣèbọ́lọ́ wọn bá pe ànábì Isa ní rúwẹ́hù ẹ̀mí kí ni ń já wa tí ìbáṣẹ̀ mi wa kí ni ń jọ́ ọlọ́run tí ìbáṣẹ̀ mi ọlọ́run ìgbà tí isa fi jẹ́mi ọ̀lọ́ àjọpọ̀ náà lẹ́mi ọlọ́run àwọn àfáà mi ń bẹ àfáà kan ń ṣe wá sílẹ̀ ńjọ́ kan ó wá bẹ̀rẹ̀ dídán ó wá dàrú mọ́ lọ́wọ́ ó ní tọ́ ṣe é mọ̀ pé òótọ́ ń bẹ náà ọ̀rọ̀ táwọn àwọn ìrìnàṣọ́ra ń sọ ó wá gbé lọ síbi wahadatul wujud nínú sufi ó wá ní ẹ̀ yàrá ni akẹ́nu gbọ́ kò ní yé isa ọlọ́ọ̀nà mi. wọ́n kò fọ́ ilẹ̀ ọlọ́ọ̀ dọ̀rùhùn lórí rúhù ibi tọ́lọ̀ ń ti pè Ìsá ní rúhù tó ti pè ní kẹ́límà gbogbo ẹ̀ ló lálàyé pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la á máa ṣàlàyé ẹ̀ ọlọ́mọ ti yọ ó ṣìnà ó sì tún ṣe àwọn èèyàn lọ́nà ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ pẹ̀lú mọ́ta mi. pẹ̀lú mọ́ta mi kò fi bàtà على اللسان ذكرتان في اللسان حبيبتان إلى الوطن سبحان الله وبحمده سبحان الله الحمد لله رب العالمين àwòrán tí ẹ̀rí tá ń gbé kiri yẹn kì í ṣe ànábìyìn sáwọ́ àwọn christian náà mọ̀ wọ́n ń pọ̀ ọkùnrin ní Jeffrey Hunter àwòrán ẹni tó ṣe fíìmù Jésù òun ni wọ́n ń gbé kiri yẹn o àwọn náà mọ̀ àwọn náà mọ̀ bẹ́ẹ̀ so kò yí sàwòrán àná wọ́n ti lẹ́nìkan jẹ́ lọ Baden Bowell wọ́n lẹ́nu tó dá scout sílẹ̀ so àwòrán ẹni yẹn náà ni wọ́n ń gbé ọlọ́run mọ́mọ́ jẹ́ àgọ́ tẹ bá sì rọwọ́ tẹ́lẹ̀ mi ò máa wòran bí ẹni pò ń gangan ni so tó bá rí bẹ́ẹ̀ àkọ́kọ́ náà ta àgùdọ̀ gbà wípé ànábì Ìsá ni ó wà ní àwòrán yẹn ẹlẹ́ẹ̀kejì gbólóhùn Jésù Jesus yasuo ẹ̀ńsá èwo gangan ọlọ́run èwo ló kọ̀ rẹ̀ gangan bẹ́ẹ̀ ẹ̀ńsá ló kọ̀ rẹ̀ sẹ́wọ́n ìta ń sọ yìí kì í ṣe pé torí pé àti jẹ́ mùsùlùmí níjọ́kọ̀ èmi àtẹnìkan lẹ́kítọ́rà lẹ́ni ẹ̀ tó sì jẹ́ onímọ̀ dáadáa àjọ wa ń fa ọ̀rọ̀ ọ̀rọ̀ àni no mùsùlùmí náà sọ ń tì mí mọ̀ mọ́ ní ẹ̀yà jáde kò jáde sọ mo ní Jésù èdè wo ni olóde Yorùbá kò sí ti ń jẹ́ Jésù ní òde Yorùbá Islam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mo ní lọ́ọ́ tọpinpin ìpìlẹ̀ yorùbá kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ńsá òun ni orúkọ rẹ̀ ẹ̀ńsá gan kì í ṣèdè lárúbáwá sotiye kùránì ó kọ̀ ọ́ bí kùránì orúkọ téèyàn bá ti jẹ́ gẹ́gẹ́ ni kùránì ó gbé jáde kò ní yìí ẹ̀ńsá lórúkọ ẹ̀ ṣé ẹ rí àwọn tó bá lọ kẹ́kọ̀ọ́ nípa ìlúmù lóra wọ́n ń pè ní nínú ìmọ̀ èdè ẹ̀kọ́ kan bẹ tí máa ń ṣàlàyé ìyípadà tí máa bá gbólóhùn ó lè jẹ́ geographical factors ó lè jẹ́ climate factor ó dẹ̀ lè jẹ́ pé dialectical factors àwọn nǹkan yìí ó máa ń fà á tébè máa ń yàrá yóò máa change yóò máa change gbólóhùn kan máa yí kúrò ní wọ́n ṣe ń pè é ẹjẹ́ ti ibì kan kíyèsí táàfin lè mọ ọ̀rọ̀ tí mò ń sọ yẹn nítorí mò ń sọ yẹn báwa ń ṣiṣẹ́ lórí ni o <laughs> language làwa ń ṣe lákọ̀ọ́kọ́ ẹ máa wo yorùbá kan tó súnmọ́ lédè kò ń ṣẹlẹ̀ mí ò ní pé èmi dẹ̀kẹ̀rẹ́ abẹ́ẹ̀kọ́ ẹlòmíì ò sọ pé èmi kẹ̀dẹ̀rẹ́ dẹ̀kẹ̀ kẹ̀dẹ̀ èmi lọ́kọ̀ rẹ̀ tì ní méjèèjì. bẹ́ẹ̀ ló ṣe wá ń yàtọ̀ síra wọn ta ló lè sọ tó lè proof ẹ̀ n tó fà á tó fi ń yàtọ̀ síra wọn àwa lórí ẹ̀ o <laughs> so now àwùjọ dialect ló fà á dialect ló fà á dialect ló fà á ẹja tó bá kojú wo mí ọ̀wọ́ ń bẹ̀ yẹn àti kàrẹ́ wọ́n jọ máa sọ nǹkan kan ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni tí kàrẹ́ bá sọ pé mò ń ń lọ lẹ́nu tí ọ̀rọ̀ bá lòun wòde òun jáde lọ́ta nìyẹn. kí ló fà á tó fi ń yí báyẹn àwọn onímọ̀ èdè ó sọ ìpè in tó ń fà á tó fi ń yí mo má kojú yóò díẹ̀ wá ni o ẹ̀ṣẹ́ táwọn èèyàn kan gba professorship lé lórí nìyẹn èso rẹ̀ fi bẹ̀rù lẹ̀ so ìgbà tí mo wá fi yẹn bẹ̀rẹ̀ fẹ́ni tí mo bá sọ̀rọ̀ wá rí pé ẹ ti sọ̀rọ̀ yìí ṣe ẹ̀hẹ̀n mo ní sọ ẹ̀yìn sáà ara máìkì ni ń pè ní lughatul arabiya ó padà chíǹjì sí ìyàsóòrò ìyàsóòrò pẹ̀lú wípé sí ẹ̀fọ̀ pé ìsá ìyá ló parí ẹ̀ wọ́n wá lọ gbé yá òyìn wọ́n ń pe kíní kan ní alikọ́lùbù nínú sọ́rfù kọ́lùbù ṣẹlẹ̀ wọ́n wá gbé yá òyìn padà lọ síbi. Si wájú ó wá di yasu'u yasu'u yasu'u yasu'u yasu'u òní wọ́n ń pè é títí títí táwọn èèyàn àwọn èèyàn kan sì ń bẹ tí wọn ò mọ yá a pè tó bá fẹ́ pe yá a jí ni wọ́n fi pè jí òní wọ́n fi pè yasu'u ó padà di jasu'u àti ìbẹ̀rẹ̀ ni Jesus ti jáde níbi máa yí máa yí máa yí yẹn ẹ̀bùrọ̀lẹ̀ Jesus is it English language is English language so àwọn onímọ̀ nípa language ni máa trace ẹ̀ gbogbo wọn trace ẹ̀ even àwọn tó ṣiṣẹ́ lórí ẹ̀gbọ́n they are not Muslims wọ́n padà trace ẹ̀ dórí ẹ̀yìn sá ìpè ẹ̀yìn sá ni so látara àdélé tá à ń sọ yìí a rí dáadáa tíṣẹ́ fi lọ lórí ẹ̀ táwọn èèyàn ti kọ́ pépà lórí ẹ̀ tá ti ṣiṣẹ́ lórí kì í ṣe tìyẹn nìkan àwọn gbólóhùn náà tó pọ̀ kódà ní èdè Yorùbá wa ń bí ẹjẹ mákòjúwe kan sìn ẹ má wo èdè Àkúrẹ́ ń bì tẹ́ ẹ bá sọ òótọ́ bá parọ́ Àkúrẹ́ sọ pé ọ̀rọ̀ ló sọ abẹ́ẹ̀kọ́ bọ́dọ̀ wá sọ òótọ́ ọ̀rọ̀ wọn ni ọ̀fọ̀ ló fọ́. báwa rẹ̀ bó sì wò wá ní ọ̀fọ̀ nígbà tí èèyàn ń pè gèdè èèyàn ń pọ̀fọ̀ ni. ẹlòmíì tọrọ ọ̀dà wa yé tí ìjìnlẹ̀ èdè ọ̀dà yé yóò fẹ́ máa ṣe láì fi àkúrẹ́ pé wọn ò gbọ́ yorùbá bẹ́ẹ̀ sì ni ògidì yorùbá náà sọ. èyí tá a kàn kọ èyí tó borí ẹ̀ òní ti èyí tó borí ẹ̀ tó borí ẹ̀ bẹ́ẹ̀ ni kàbá sọ̀rọ̀ ní ìsìn wọn ni ìwọ náà fọ ìsìn ẹ̀rù pé à ń fọ èsì ni ṣé fífọ̀ ni àbí ìṣe fífọ̀ fọ èsì à sọ pé sọ èsì ìdí ń jẹ́ ọ̀fọ̀ ọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a ronú sí ká tó gbé kalẹ̀ nínú ìjìnlẹ̀ Yorùbá ìdí ń jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀fọ̀ so látara àdé ilé ìlú fi jẹ́ wípé kó o tó lè sọ pé èdè kan wọlé ó sì ṣe tó pọ̀ ànàkùnmọ̀lá <laughs> látara àjò eléyìí nípa pé òun lọ́wọ́ àjọ pé fún ọ ọkọ̀ jẹ́ pé yóò bó èyí tá àwa ń kọ́ ọ lẹ̀ o gbúdọ̀ sọ pé ó wá fún àwọn èyí ni ọ sọ lọ́kọ̀ọ́ lẹ̀ <laughs> wọ́n fi ń pa àwọn èyí ní èdè àdúgbò èyí tá à ń kọ́ lẹ̀ wọ́n ń gbé ní àkọ́tọ́ Yorùbá àkọ́tọ́ Yorùbá ẹ wàá wá sí Ọ̀yọ́ ẹ wàá sọ̀sùn bàbá ti sọ pé Ọ̀yọ́ ti kó gbogbo ẹ. <laughs> ṣùgbọ́n ti tàwọn ti bí náà kì í ṣe pé kì í ṣe Yorùbá ṣùgbọ́n àyíkà ẹ̀ lò láti fi kọ nǹkan lẹ̀ ni ẹ máa ronú bọ̀ ọ̀sùn náà ẹlòmíràn sọ pé ó lọ rèé ẹlòmíràn ni ó lọ lèé ó rèé gbogbo ìyẹn ẹ̀ ló kọ́lẹ̀ ó gbòdo èdè àdúgbò ni èwe là máa kọ́lẹ̀ ó sì lọ òun lá kọ́lẹ̀ nínú èdè ṣùgbọ́n túmọ̀ sí pé.